èmi lọ́jọ́ ìbí mi ẹ kí mi kú oríire. èmi lọ́jọ́ ìbí mi ẹ kí mi kú oríire. èmi lọ́jọ́ ìbí mi ẹ kí mi kú oríire. èmi lọ́jọ́ ìbí mi ẹ kí mi kú oríire. èmi lọ́jọ́ ìbí mi èmi lọ́jọ́ ìbí mi ẹ kí mi kú oríire. Hooray! Our versatile mom is a year older. Our caring sister is a year better. Ìyá wa dáadáa, aṣíwájú rere, olólùfẹ́ àwọn ọmọ. Obìnrin àlùbáríkà téèyàn fi tọrọ ọmọ. Abiyamọ lọ́jọ́ gbogbo. Adé orí ọ̀kín tí ò lè jọ tẹyẹkẹyẹ. Ẹni tó ṣeé fọkàn tán. Olólùfẹ́ ọ̀pọ̀ ènìyàn. Olùrànlọ́wọ́ ọkọ. Olùrànlọ́wọ́ ọmọ. Ẹni tó fi gbogbo ara ṣẹwà tí ò ṣàṣìṣe kankan níṣẹ̀dá rẹ̀. Alhaja Sherifat Àjọkẹ́ Adéadé yìí tẹ́jìnà dùn. Lọ́lọ́jọ́ òbí tí mò ń káàbọ̀ lásán kàn mí jìnnà dù àyà àwọn lẹ́kọ̀ọ́ arómisálẹ̀ gbẹlẹgbẹ ìyá abdulati ìyá ọlọ́ládé ìyá sherifdeen many apparatus to you ma ẹ̀ní kúléwe nítorí pé gúnugún kan kúléwe rí àjọké owó òní bá wọn fọlápìtàn aláàjà sherifat ayé òní fẹ́ gbà fún olóúnjẹ adé yìí tẹ́ ẹrù tàbí amọ̀ yìí tú wò wọn ò ní gbé wá kàn mọ́lé àjọkẹ́ aṣáájú rẹ̀ ò ní dèrò ẹ̀yìn òní bá wọn sunkún lórí ọmọ ológun ọlọ́run ìnlẹ́ o ọmọ ọlọ́jọ́ ọ̀bí ọmọ wọn níjẹ̀bú ọmọ eré ni wà wọ́n ní tó bá wù jẹ̀bù awin ẹni wíníwíní tó bá wù jẹ̀bù awin ẹni wíníwíní tó bá wù jẹ̀bù afẹ́ ní ẹ̀tọ́ kò ṣọdún alágẹmọ máa bìdó wíníwíní ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ìran bàbá yìí ló kọ́kọ́ náwó dọ́là kó ìbò tó dé nígbà tó ìbò dé tó lówó ọ̀ǹdí tẹ̀rù tọmọ ọmọ aládé ògòǹgò mọ̀gà ọmọ dúdú ilé ò mọ bẹ́ẹ̀ sè pupa tó mọ bẹ́ẹ̀ ni yèyé rẹ̀ ọmọ àfínjúwọjà máa rìn gbẹ̀ǹdẹ̀kẹ̀ ọmọ ọ̀bùnwọ̀jà pàṣẹọ̀sì afẹ́fẹ́ tó nípọn bẹ́ẹ̀ ń bèbè òkun tiwọn fàájì tó nípọn bẹ́ẹ̀ ń bèbè ọ̀sà èkó akéte ìlú ọgbọ́n èkó arọ̀sìnsìn mọ́jà ìlú òkun alàgbàlúgbò omi ta ló ní òsó omi lẹ́kọ̀ọ́ ìrọ̀ ńlá gbáà ni ẹ̀gbọ́n ta ló làtàbàtúbù bàbá omi kómi ta ló làtàbàtúbù bàbá odòkodò èkó àkéte níbi táǹkèrè ti ń sáré jẹ méjì lọ ẹ̀yọ́ bàbá yín ti ń fi góòlù ṣeré aya wàhábọ̀ lásùnkàn méjì náà dùn ọmọ èkó akéte tún lo lówó orí orí rẹ̀ èkó akéte ìlú ọgbọ́n èkó arómisálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ ìlú alagbalúgbó omi ta ló nílò olówó orí rẹ̀ ò lómi sì bá ń bi wọ́n pé ta ló là bàtà bútú omi bàbá odòkodò ta ló là bàtà bútú omi bàbá omi kómi ọmọ àfijú wọjà máa rìn gbẹ̀ndẹ́kẹ̀ wọjà pàṣẹ òsì afẹ́fẹ́ tó nípọn bẹ́ẹ̀ bèbè òkun tiwọn fàájì tó nípọn ó ń bẹ́ẹ̀ bèbè ọ̀sà olówó orí rẹ̀ lọ́mọ àtàbàtúbú ojú òkun alájà Sherifat àjọkíadé adéyìítẹ́ jìnnà dù this is the wishes from your blood sisters alájà anita Omolara, Alaja Norat Olaide, Alaja Salmat Adoniowo, they are saying ìgbà ọdún ọdún kan ni Àjọkẹ́ Adé àṣì ṣe tọdún iná ẹ̀mí wa tó jọ ṣe láwọn ṣe tẹ̀mí o ọlọ́run ìyá láṣepẹ́. ṣe tọdún iná ẹ̀mí wa tó jọ ṣe láwọn ṣe tẹ̀mí.